الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين أرجو فهم الله با أترى لكم كاتي لكم كفان صلى الله عليه وسلم يكلم أتولى الله تولى جنة كما باوا èyí ni àkọ́tún ètò yín ètò wa hudan wa bushra eléyìí tí yọmọ gòrí afẹ́fẹ́ báyìí láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sàràfídì Gbadébọ̀ Rọ́jí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní jẹ́ ọjọ́ kẹrìndínlógún nínú oṣù Ramadan ẹ jẹ́ agbẹ́yànjú ká wà ní farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ olóye bíi àti láti kọ́ ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan láti orí àwọn àwọn olùmọ̀ wa kí ọlọ́ba kí ó ṣe rọrùn fún bísímìlá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. dájúdájú ọ̀la ń bẹ fún obìnrin tí bá ń gbọ́rọ̀ sọ̀kọ lẹ́nu tí bá ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tó kùn ìgbà tó bá ti pàṣẹ rẹ̀ tó ń tẹ̀lé gbígbọ́rọ̀ tó ń gbọ́rọ̀ sọ̀kọ rẹ̀ lẹ́nu kò bí pípọ́ sẹ́lọ̀ kò tẹ̀lé tiẹ̀ lọ síbi kọ́sẹ́lọ̀ ọ̀la ńlá ń bẹ́ńbẹ́ aburú ńlá ń sìn bẹ́ẹ̀ lórí obìnrin tí kì í gbọ́rọ̀ sọ̀kọ lẹ́nu tó ń ti kọ́kọ́ pálásẹ̀ pẹ̀lú ń tọ́takùtọ̀ lọ́n tọ́takùtà nàbì sallallahu alaihi wa sallam obìnrin tó bá kọ̀ láti tẹ̀lé tọkọ rẹ̀ nírú ìgbà yìí àbúrò ńlá ń bẹ lórí ẹ̀ abdulrahman ibn awuf awf allahu anhu ọlá nabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa nípa ọlá tí ń bẹ fóbìnrin tí bá ń tẹ̀lé tọkọ rẹ̀ tí ń gbọ́rọ̀ sí lẹ́nu nínú hadith tó fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n ní ìdá idha sallat al-mar'atu khamsaha wa samat shahraha wa hafizat farjaha wa ata'at zawjaha. قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت أخرجه أحمد بسند صحيح قال النبي صلى الله عليه وسلم يتوب نبات موتت صلوات رمضان تسن صيام رمضان تسن صابر تسن برو سكور لنو وصفون بني يتوبات جوب عند القيامه wípé wọ àlùjánnà báyìí yíyọ wù ọ bá wù ọ nínú ilẹ̀kùn rẹ̀ subhanallah torí ẹ̀ ńlọ ń gbọ́ yẹn o wọ́n tó ṣe ké gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu pàmí ń kú sórí bẹ́ẹ̀bẹ́ẹ́ sọ́kọ alágídí burúkú tó ṣe pé ìfẹ́nu rẹ̀ ní òsè kọ́kọ́ tó sọ̀rọ̀ ó ti jákè ẹ̀wù mọ́ lọ́rùn ọ̀pọ̀ àìmọye irú wọn wọn ò ní kọ̀ láti fàpó làyọ nínú náà ló kọ pa àwọn làmọkọ lórí títọ́ bá sì ti pa àwọn ọ̀pọ̀ gboríkì tuntun nu àpọ̀kọ. wọ́n ní tí ọba mójútó sọ̀lá wà tù rẹ̀ márààrún ẹ̀sìn mọ̀ pọ̀pọ̀lọpọ̀ obìnrin tọ́ àfẹnitọ́lọ́n bá sanu ìní máa mójútó sọ̀lá wà tì àtìfẹ́ wà lẹ́jẹ̀ náà rọrùn. ọ̀sán amẹ́tí àárọ̀hà tó ń kẹ́nu lóṣù Ramadan Ramadan náà la yìí ìbọ̀pọ̀ àìmọye obìnrin lọ́wọ́ tuntun pé ó ń kà ń gbọ́ pé rọmọdọ́nà ń bẹ ni kò kúkú ṣe ọkàn pátì níbi aṣọ tó ti gbó àbí èyí tó ti ẹ̀jẹ̀ pé gbèsè àti pé ọdún márùn-ún mẹ́fà ń bẹ lọ́rùn rẹ̀ ọwọ́ àkàláyà ohun tó sọ abẹ́ rẹ̀ ẹlẹ́kẹta nìyẹn tẹ̀mọ̀ pé ọ̀nbẹ́nu àwọn obìnrin nìsín tẹ́ pé kò kó tó di pọ́ lọ́kọ ńgbà tó lọ́kọ tán ni zina wa bẹ̀rẹ̀ àwùjọ bìlẹ̀ ọgbọ́dọ̀ sọ abẹ́ rẹ ẹnìkan ọgbọ́dọ̀ gbégbékúgbé wa bá ọkọ gbà wọlé àwọn olórí bóbìnrin míì wà tí máa gbérò yìí bóbìnrin míì pé ah, ọkọ wọn ah, ò lè ṣe wákàtí tí máa bá wọn lò irọ lásán irọ gbó sì wọn náà máa wá wá bíi kí oníwákàtí mẹ́ta nǹkan bọ́ sùn a'udhu billahi minash shaitani rajim ẹja bẹ̀rù ọlọ́wọ́ àwọn ọ̀rẹ́ gan àwọn ọ̀rẹ́ olórí ibú pọ̀ ọ̀rẹ́ olórí rẹ̀ ò tó nǹkan ọ̀rẹ́ tí batẹnijẹ́ pọ̀ ọ̀rẹ́ tí mú kí tẹni ọ̀dà wọn ò tó nǹkan máa sọ talẹ́ni tó ń bá rìn tani wá bọ́ ta ló ń lọ bá sọ abẹ́ rẹ̀ wà á tọ́ àtìzọ́wọ́jẹ́ tó sì ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ọkọ kan ò sí tọ́jú ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ kan ò sí tọ́jú ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi wá sọ fún yẹn tí bá ti pé o fi dí gẹrẹwu gẹrẹwu wo ló fi dí ọkọ rẹ lọkọ rẹ ọgbọ́dọ̀ gbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu lópin ìgbà tí ń tọkọ rẹ fi ń pọ láti ọba ti takotọ lọ tí ó sì takotọ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ojú rẹ kúkú fọ́ ṣébó rí dáadáa kó tó fẹ́ ìfowópamọ́ náà lọ gbà pọ̀ jẹ́yàwó rẹ kó tó di pọ́n so igi láàrin yìí bó sì jẹ́ pé rádaràdá kẹtàkẹtà ségesège náà lẹ́sẹ̀ tẹ́ fi fẹ́ ra tẹ́ fi di pé ẹ̀dìyàwó àtọkọ ara yín lẹ́yìn ọ̀rẹ́ yín tọ́jọ́ pé zina náà lẹ́sẹ̀ ṣòbójú rẹ̀ ọ̀fọ́ kó tó sì tilẹ̀ fún ọmọ pẹ́rù rẹ̀ ó lè gbà lọ́kọ̀ lẹ́yìn tẹ́ wá sí tẹ́ sì rí pé sọkọ rẹ lẹ́nu ìwọ ló jẹ́ lórí àtìyàwó kejì wọn kó fi ẹ̀tọ́ rẹ̀ dandan ìní pé kó fẹ́ni kejì rẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ láì kò fi falẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé yọ́ọ́ máa fún ẹnì kejì rẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ tìkára tìkára ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa ṣèrègùn tó máa ṣèrègùn sí ẹnì kejì rẹ pé ẹ ṣebí wọ́n ló ń ṣe kinní kan ṣebí wọ́n tí ò bá sí wọ́n tó ń ṣe kinní kan kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ èèwọ̀ ló jẹ́ fún ọkùnrin kó bá ìyàwó lò ní abẹ́ rẹ̀ ní ìgbà tí ìyàwó bá ń ṣe nǹkan oṣù Islam ló ń gbọ́ yẹn o òfin ìsìláàmù gbogbo yẹn lọ́ba wí o ẹ̀hẹ́n wọn á sọ kóbìnrin mú ọ ọmọ báyàwó rẹ sùn nígbà tí ń ṣe nǹkan oṣù à ọsẹ lọ haramu ní lábẹ́ òfin ọlọ́run ọba wa kọ́ bóbìnrin lò nígbà tí ń ṣe nǹkan oṣù ó dìgbà tẹ́jẹ̀ bá dá tẹ́jẹ̀ bá dá tó tún wẹ̀ mo rò pé ó ti dé ọ gbọ́dọ̀ bá sùn kọ́ ọ bá lò nígbà tí ń ṣe nǹkan oṣù ó dìgbà o tẹ́jẹ̀ bá dá tẹ́jẹ̀ tún dá tó wẹ̀ lẹ́yìn rẹ̀ ìgbà tó bá tó wẹ̀ ńlọ tó lẹ́tọ̀ láti bá lò. àyè wa mọ̀ tẹ́nìkan bá lọ ṣèṣì báyàwó rẹ̀ lò nígbà tí ìyàwó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ńkọ́ ó ti jẹ gbèsè yóò san dinar yóò kan dinaru kan yẹn ó jẹ́ gíráàmù mẹ́ta àbọ̀ gold hey ọ̀ràn tó dá ibi ó ti ga ló ti yàn kọ́ gíráàmù mẹ́ta àbọ̀ gold ńlọ́sàn lọ béèrè lọ́dọ̀ àǹtí ń ta góòlù kó lè mọ tó ṣe tó o bá sì bá lò lẹ́yìn ìgbà ti parí nǹkan oṣù ó ti parí nǹkan oṣù ṣùgbọ́n kò ah, tí ì wẹ̀ ti dá ni lọ́wọ́ lọ bá lò ajẹ́ pé wàá san ìdajì dinar ìdajì dínárì lọ́sàn subhanallah túmọ̀ one point seventy five gram of gold ká ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá fi lè lọ bóbìnrin lò lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nù dínàrù kan ó ti parí nǹkan oṣù kò tí ì wẹ̀ ìdajì dínàrù eléyìí lọ́dọ̀gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ lọ́dọ̀ ìmáàmù Malik ẹni tó bá dánrú ẹ̀wò wọn ni yóò tọrọ àforíjì lásán ni torí pé àdìsí tó gba ọ̀rọ̀ yìí wá àwọn ń wo pé kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ìwádìí ti fi hàn pọ̀ fẹsẹ̀ rinlẹ̀ adúpẹ́ fọlọ́ àdìsí yìí nígbà tó ti fẹsẹ̀ rinlẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè bóbìnrin lò nígbà tí ń sin kóòsù yóò san dínárì kan eléyìí tó jẹ́ gíráàmù mẹ́ta àbọ̀ gold ẹni tó bá sì bá lò lẹ́yìn ìgbà tó ti jẹ́ pé nǹkan oṣù ti dá ṣùgbọ́n ṣáájú kó tó di kóbìnrin wẹ̀ yóò san ìdajì dinar ìdajì dinar òun náà ni gíráàmù kan àti gíráàmù méjì ó dín ó dín mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó dín mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìpín nínú gíráàmù kan. tọ́ tẹ́lẹ̀ ìbáyé wa haramu lọ́jọ́ lórí ọkùnrin o kọ́ ọmọ báyàwó rẹ ṣe gbábi títí ń yàgbẹ́ kọ́ wá kìdí rẹ bọ́ lé ìgbẹ́ ìyàwó rẹ haramu ní lábẹ́ òfin ọlọ́ ẹnikẹ́ni tó bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n bò ní wò tó bá ti jọ́ gbẹ̀ndà lókè yàmù ààyè tìgbẹ́ ti ń jáde ló kìdí rẹ bọ̀ ọ̀daràn ni ọ ìsìláàmù ṣe léwọ̀ọ́ ayé ń serú ẹ̀ ta láyé náà ti ń serú ẹ̀ àlófin ọlọ́run lélẹ́yìí dán haram haram haram èèwọ̀ ni ọgbọdọ dán wò tọ́ọ̀bá wa kí ìdí ti ẹbọ nú ilé ìgbẹ́ ìyàwó rẹ̀ sọ́wọ́tọ́ ọkùnrin sọ́kùnrin kọ́ wa kìdí gbe bọ́ nú ilé ọkùnrin kí bá kí ló sun yín kí ni tí ọmọ pẹ̀lú rẹ̀ náà làwọn èèyàn anábì lò àríhì sẹ́dám sí tọ́lọ̀ wọn bá fi ní káwọn mọ̀lẹ́kọ̀ kálù wọn kó lẹ̀ kán gbé lọ sókè rérére débi pé àwọn mọ̀lẹ́kà ń gbọ́ kíkọ àkùkọ wọn nù sánmà ọlọ́run á ní kó dojú ìlú yẹn délẹ̀ wọ́n dojú rẹ̀ bọ́lẹ̀ gbogbo wọn wá kú dànù wọn fọ́nká dànù nítorí pé wọ́n sẹ́ńtẹ́ nìkan ṣẹ́rí ó yẹ kí ìyá tí ọ̀jẹ̀ nìkan yọ jẹ́rù wọn bẹ́ẹ̀ náà ló sì wà lónìí títí jọ́gbìn dàlùkìyàmù ẹnìkan gbọ́dọ̀ ṣiṣẹ́ àwọn èèyàn nabi lut aleyhi salam àyàfi kí wọ́n pa alfa'il walmaf'ul bih ẹni tó ṣe àtẹni tó bá ṣe òfin ọlọ́wọ́n bá ní kí wọ́n gbé wọn lọ sáyé tó ga jù àtòrí àyè tó ga jù láti rí wọn lulẹ̀ bàtà máa ń bọ̀ wá sílẹ̀ kálukọ́ àfọkù pàdé wọn títí tí wọ́n fi kú dànù torí de eléyìí ránu ni o ìgbé táwọn òyìnbó kan sọ pé kájí kọkùnrin ọmọ fọkùnrin kóbìnrin ọmọ fóbìnrin orí tiwa náà dàrú bíi tiwọn ẹ̀sìn wa ọ̀gbà bẹ́ẹ̀ haram ni iṣẹ́ wa gan ọ̀gbà bẹ́ẹ̀ tọkùnrin ni bàbá tiẹ̀ fẹ́ tó fi bí ọ àbóbìnrin nìyá rẹ̀ fẹ́ tó fi bí ọ torí ẹ̀ ẹja bẹ̀rù ọlọ́run tóbìnrin tí nǹkan oṣù rẹ̀ bá ti dá ọ̀tọ̀ sọ́kọ rẹ̀ pé bá lò lẹ́yìn ìgbà tó bá ti wẹ̀. láì tí wẹ̀ ọ̀gbọ́dọ̀ bá lò mọ bá dáràn ìdajì dínàr. ọlọ́wọ́n bẹ́ẹ̀ lè dá wa nínú àyà kejìlélógún lẹ́yìn tọgọ́rùn-ún méjì nínú súrọ́tù bákọ́rọ́ ó ní wàá ẹ̀rú ní kàánì mahid قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين ọlọ́run ni wọ́n máa bí ọlẹ́rẹ̀ rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam nípa obìnrin tí ń ṣe nǹkan oṣù sọ fún wọn pé kọtọ́ o sọ fún wọn pé gbin ni o nǹkan oṣù tóbìnrin ń ṣe o ẹ̀gbin ẹ jìnnà sáwọn obìnrin ní bíbá lò ní ìgbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ má bá wọn lò ní o yéṣe kí ẹ má bá wọn gbélé o ẹ má bá wọn lò ní o kìí ṣe pé ẹ má fọwọ́ kan ara wọn o ẹ má bá wọn lò ní o kìí ṣe pé tí wọn bá dáná oúnjẹ ẹ gbọ́dọ̀ jẹ o rárá o islam lélẹyìí kìí ṣe yahudi yà àwọn yahudi ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn tí àwọn bá ń ṣe nǹkan oṣù wọn sàn lè fún tí àwọn bá ń ṣe nǹkan oṣù wọn ò ní jọ jẹun tí àwọn bá dáná wọn ò ní jẹun gbà tí ń ṣe nǹkan oṣù tó bá fi lè fọ́ kan kọ́ọ̀pù kan wọn ò ní lò ó dìgbà wọn bá fọ́ fọ́ fọ́ fọ́ fọ́ wala taqrabuhunna hatta yatahharna ẹ gbọ́dọ̀ bá wọn lò títí tí ẹ̀jẹ̀ ò fi dá fa idha tatahharna tẹ́jẹ̀ bá dá tí wọ́n bá wá wẹ̀ wee ó yàtọ̀ sí tatahharna tẹ́jẹ̀ bá dá tí wọ́n bá wá wẹ̀ fa'tuhunna min haythu amarakumullah ẹ máa bá wọn lò gba ibi tọ́lọ́wọ́n bá ti ní kẹ́ ẹ máa bá wọn lò abẹ́ wọn abẹ́ wọn tọ́wọ́ alágbọ̀n abití ti ń tọ̀ máa torí pé ọlọ́run ọba wa inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin dájúdájú ọlọ́run ọba nífẹ̀ẹ́ sáwọn tí máa túbà àwọn tí máa ronú pìwàdà sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́ ó sì nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa ṣe màrà ọ̀tọ̀ wípé kí ọkùnrin tú láti ìyàwó rẹ̀ láti wẹ̀ tí nǹkan oṣù bá dá ó tú láti rẹ̀ tí ó bá fẹ́ nítorí ẹ̀tọ́ rẹ̀ torí pé tí wọ́n bá lọ bá lò lẹ́yìn tí nǹkan oṣù dá tí ó wẹ̀ ọ̀daràn ìwọ wà kíláàsì rẹ̀ kí ló dé tó ti wẹ̀ lọ́wẹ̀ ẹ àní lọ́wẹ̀ bákan náà ó tún tọ́ wípé kí ọkọ kó túláàsì ìyàwó rẹ̀ láti mú ẹ̀gbin kúrò lára láti mú ẹ̀gbin kúrò lára bí kọjá pé ìyàwó tiẹ̀ gbogbo ìgbà tó bá yàgbẹ́ ìgbé òkú ndì rẹ̀ náà ni tó bá ti wá wo ìyàwó rẹ̀ ọba gbẹ̀ndì rẹ̀ náà ni àwòrán ìlà ọ̀bùn ọ̀dá o lọ́ngbọ̀n o wọ́n kú kọ́ kọ́ kọ́ lé bàbá rẹ̀ ọ̀gbọ́n náà ni ọwọ́ á gbèsè ilé bàbá rẹ̀ délé ọkọ rẹ̀ oríkètì ẹ̀bọ báyìí àṣírí ti tú láàrin jà irú ìdọ̀tí tó wà ń gbé káwọn ìgbẹ́ wà ń di rẹ̀ gbogbo ìgbà ọkọ yẹ kọ́ máa tú láti rẹ̀ ọ̀yà lọ́tàbà lọ́tàbà lọ́tàbà ìgbẹ́ yìí lọ fọ́nù subhanallah bákan náà gbogbo àwọn nǹkan burúkú tẹ́mi tó bá yẹ pé rẹ̀ ọgbọ́dọ̀ dandan ó ní kó fa ìwọn abẹ́ kó fa tó lọ́nà tó jẹ́ pé ìyàwó rẹ̀ yóò nít nít nít yóò mà tó bá bá ìyàwó rẹ̀ tó bá bá lò tó bá jẹ́ pé omi tiẹ̀ lọ́kọ́kọ́ jáde súnà fi hàn wá wípé tó bá pé ọkùnrin lọ́kọ́kọ́ da omi ara tiẹ̀ tọ́lọ̀ ń bá kádàrá wípé ìbálòpọ̀ yẹn yóò bímọ ọmọ jọ ọkùnrin nítorí pé wọ́n lomi tiẹ̀ kọkọ jáde tó bá jẹ́ pé omi tìyàwó rẹ ló síwájú a jẹ́ pé ìyá lọ́mọ Ọjọ. pé lọ́mọ tí wọ́n ń dọkùnrin tí ń sọ fún wa ó ní omi ọkùnrin tó bá lékè ọmọ tó bá yẹ pé ẹyin tóbìnrin ló gorí omi tọkùnrin ọmọ jẹ obìnrin pẹ̀lú yọ̀ǹda ọlọ ọ̀tọ̀ pé tọkùnrin máa ń báyàwó rẹ̀ lò tọwọ kú dẹ̀dẹ̀ wípé kí omira rẹ̀ ọ jáde ọ̀tọ̀ wípé kó jáde kúrò láti dà síta lọ́nà tó ṣe wípé ìyàwó rẹ̀ ò fi ní lóyún àmọ́ ká dà síyàwó lára ká má dà síta ńlọ́dà jù nítorí pé tó o bá dà síta ìgbádùn tíyàwó rẹ̀ ń rí látàrí ìbálòpọ̀ yìí kò ní pé tó o bá sì dà síta ń tá a fojú sùn nípa ká ló ń mọ̀ pọ̀ kò ní ṣeé ṣe nígbà tó sì jẹ́ pé léyìí jọ kan nínú àwọn àfojúsùn ńlá tí sẹ̀rí àfìgbà pé ká máa fẹ́ra wa àmọ́ á dáa ta àmọ́ á dáa ta kọ̀ dáa tó ọtọ́ o tó bá yẹ pé diwọ́ ni máa ń bẹ àbí bùkátà tó bá jẹ́ pé ìdíwọ́ ni máa ń bẹ àbí bùkátà kan tó lágbára tó jẹ́ pé ó ṣeé ṣe kẹ́mi ìyá ọba lọ táwọn ẹni tó mọ̀ nípa iṣẹ́ ìtọ́jú aláàrẹ̀ tó ṣe fọkàn tá bá sọ fún wa bẹ́ẹ̀ wípé oyún ti ń bẹ nínú ìyá yìí tí oyún yìí tí ó sì ti ìjogójì ọjọ́ lọ bí ṣe ń ṣe yìí ó lè bá bẹ́ẹ̀ lọ kò sí ní tó burú táwọn ẹni tó ṣe fọkàn tán tá bá fi dá lójú bẹ́ẹ̀ kò sí ní tó burú lópin ìgbà tí ó ti ní ni obìnrin yẹn lára pé kí wọ́n yọ. àmọ́ torí kọ́ ọmọ ọmọ pọ̀ èyí tá a ní gan bó la ti ń ṣe wọ́n o tún wá lọ lóyún míì ẹ gbọ́dọ̀ yọ o ẹ gbọ́dọ̀ yọ gbogbo ọmọ ń bọ̀ pẹ̀lú dúkìá tiẹ̀ ni ó ń bọ̀ pẹ̀lú owó rẹ̀ ni. kọ́tọ́ kó fi ìyàwó méjì sílé kan náà kó ọmọ bọ́ gbénu ilé kan náà àyàfi tán bá yọ́nu sí wọ́n gbà pé àwọn àlejò máa gbé pọ̀ kó sí wàhálà ìwé tó ti dáa jù ní kí ìyàwó kọ̀ọ̀kan nílé rẹ̀ ilé táwọn à ń sọ kìí ṣe pé kọ́kọ́ rẹ̀ gẹ́dẹ́ fún ìyàwó kọ̀ọ̀kan ilé tá sọ ni pé yàrá kọ̀ọ̀kan kálukú pẹ̀lú yàrá rẹ̀ ó ní tọ́lẹ́tì ó ní kíchìn tiẹ̀ lọ́ba tán ètò túmọ̀ sí kí kálukú bá wà ní apátmẹ́ǹtì rẹ̀ kò sí wàhálà àmọ́ tó bá wà lọ́nà tó pé kálukú wà ní yàrá rẹ̀ wọ́n jọ máa ṣí à tọ́lẹ́tì wọ́n ń bẹ̀ tí ọba bá ti níyàwó méjì kọ́kàn tẹ̀lé ọ nígbà tó o bá fẹ́ rìnrìn àjò àyàfi kó sèmúje tàbá sèmúje eléyìí tí ọ bá hàn pé ọ wa ni wa a níyàwó méjì ká lọ àyàfi yọ wà níjọ́ gbẹ̀ndàlùkìyàmà lẹ́ni tí kan dagun. subhanallah báwo láti wàá máa ṣe dọ́gba láàrin àwọn ìyàwó wa ọ̀rẹ́ yẹn ní kíká ṣe dọ́gba láàrin ìyàwó méjì mẹ́ta mẹ́rin nínú àwọn nǹkan tí a máa pín nínú tá à ń pín fún wa a ṣe dọ́gba nípa oorun a ṣe dọ́gba nípa owó tá a ná a ṣe dọ́gba nípa ibùgbé a ṣe dọ́gba. àmọ́ nípa àbálòpọ̀ kì í sọ̀ràn yàn lórí wa ní ká ṣe dọ́gba tọ́ba wa ṣe ṣe ikú kò ṣe dọ́gba náà nínú ìbálòpọ̀ ó náà dà èèyàn nípa pípé ọkàn rẹ̀ kó fi sọ́dọ̀ ẹnìkan jọ ẹnìkan lọ torí pọ̀ lágbára lórí ọkàn rẹ̀ mára ìṣesí ìnáwó oorun a gbọ́dọ̀ fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ. súnà ní pé tá a bá fẹ́ ìyàwó ìyàwó tá a fẹ́ ìjọmage a sì níyàwó míì a ti níyàwó míì tẹ́lẹ̀ ìyàwó tá a wá fẹ́ jọmage ìyàwó tuntun tá a fẹ́ jọmage súnà ní pé a ṣe ìjọ méje lọ́dọ̀ ìyàwó tuntun kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní pín oorun láàrin rẹ̀ àtàwọn ìyàwó tó bá ń lé àmọ́ tó wáá pé òníyàwó mi ònìkan náà ló ní ọ̀rọ̀ ọjọ́ méje ò sí ọjọ́ méje kò tẹ̀ sọ̀rọ̀ ń bẹ̀ torí pé tẹ́lẹ̀ náà gbogbo ojoojúmọ́ bọ́dọ̀ rẹ̀ náà lọ wà. tó bá jẹ́ pé abilékọ la bá fẹ́ lé ìyàwó mi ta ti ní ìjọ mẹ́ta láti lọ́dọ̀ abilékọ yìí kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní pín oorun láàrin rẹ̀ àtàwọn ìyàwó tó bá ń lé. tí ìyàwó tuntun tí àwọn afẹ́tọ́jú abilékọ tó náà bá ní ẹ̀dá kan ẹjọ́ péjọ́ méje kò sí wàhálà àjẹpéjọ́ mẹ́rin ti lékún nù ó dùn lọ́dọ̀ rẹ̀ títí jọ́ méje àmọ́ jọ́ mẹ́rin tó lékún ọ̀sán jọ́ mẹ́rin fáwọn ìyàwó mi náà jọ́ mẹ́rin mẹ́rin lẹ́yìn ìgbà náà lẹ́wọ̀ a máa lọ́jọ́ kọ̀ọ̀kan. Ummu Salamata radiyallahu anha ìyàwó anabi sallallahu alayhi wa sallam qala anabi sallallahu alayhi wa sallam lamma tazawwaja nígbà tá ànábì fẹ́ òun aqama indaha thalathan ìjọ mẹ́ta là ànábì sí lọ́dọ̀ òun wa qala innahu laysa biki ala ahliki hawanun in shi'ti sabba'tu laki ìwé ìsẹ́ni àbùkù tó bá wù mí àbí tó bá wù ẹ́ mo lè bọ́ ṣe méje kó méje wa in sabba'tu laki sabba'tu li nisa'i tí wọ́n bá ti wá fọ́ níjọ́ méje àwọn ìyàwó mi yókù náà gbàjọ́ méje tiwọn o àjàgbò ṣe jẹ́ imam muslim gbé jáde. wọ́n ní kí ló dé tó fi jẹ́ pé ọmọge tá a fẹ́ ìjọ méje la fún un nígbà tó ti jẹ́ pé abilé kọ ìjọ mẹ́ta la fún un wọ́n nítorí pé ọmọge bí máa gbé pẹ̀lú ọkùnrin ọ́sàjòjì sóun àìmọ́ sí pẹ̀lú bàbá rẹ̀ ó tún jẹ́ nǹkan tó tún jájòjì àtijọ́ tó ti wọ̀dọ̀ bàbá rẹ̀ lọ́wọ́ ilé wọn lọ́wọ́ tó o ń bùkátà kí ọkọ pẹ́lẹ́gbẹ́ rẹ̀ ju abilékọ tó yẹ pé kíni ẹbí bìkan náà ní ti ń bọ̀ tó o ti dọ́kùnrin kan wò kó tó di kọ́ fẹ́ ọ ó kéré jù nù omi ti dọ́kùnrin méjì wò gan kó tó di kó wọ́n omi ti dán mẹ́ta wò lọ nítorí tẹ́lẹ̀ wọ́n ti sọ pé dán mẹ́ta ti tó fóun tóbìnrin kan bá wá wó tọ́lọ́jọ́ tó ń bun orogún òun bun orogún òun kò sí tó burú mbẹ tóbìnrin kan bá ti sọ pé òun bọ ẹnìkan lọ́jọ́ òun kò sí tó burú mbẹ ó lè jẹ́ pé ọjọ́ rẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí ó bọ ẹlòmíì àbọ̀jọ́ rẹ̀ láéláé ó bọ ẹlòmíì òun lọ́mọ tọkọ náà bá fara mọ́ ọ torí pé ọkọ tó fẹ́ yàwó kalẹ̀ nìsín òun náà fẹ́ nìkan kalẹ̀ torí kó lè máa wòran ọ ẹni tó bá sì níyàwó púpọ̀ ọ̀tọ̀ wípé kó máa wọ ọ̀dọ̀ àwọn ìyàwó mi tí wọn kì í ṣèyàwó rẹ̀ tí yóò sùn ọ̀dọ̀ wọn nísìnyí oníyàwó mẹ́ta ọ̀dọ̀ ẹnìkan ló sùn ọ̀tọ̀nà kíkẹ́ kọ́ wọ ọ̀dọ̀ àwọn ẹni tó ní sùn ọ̀dọ̀ wọn kó o sì súnmọ́ wọn láì jẹ́ pọ̀ bá wọn lò kó o béèrè ní ti bá ń ṣe wọn àti ní táwọn náà bá ń ṣe ṣáájú kílò tó sùn tílẹ̀ bá ti wá sùn kọ́ ọ̀dọ̀ ẹni tí ó lọ́jọ́ yẹn nìkan ńlọ́lọ́ òun ló lálẹ́ ah ọmọ ìdá púpọ̀ ká gbọ́ yìí yé pípẹ́ lómi ní ìsọ́ba ti níyàwó méjì mẹ́ta ọjọ́ tí ò bá ti sí lọ́dọ̀ ìyàwó kan yọ pàtì níbi aṣọ tó ti gbó twenty four hours ó di lọ́la tọ́jọ́jọ́ tiẹ̀ àbó di lọ́túnla tọ́jọ́jọ́ tiẹ̀ bó ní irú sẹ́mi yìí ṣe fẹ́ rọ òfin ọlọ́run ló ń gbọ́ yìí o wípé obìnrin tọkọ ò ní sí lọ́dọ̀ rẹ̀ ọ̀tọ̀nà kọ́kọ́ lọ bá ṣáájú kílò tó sú kó jókòó tì í wọ́n jọ sọ̀rọ̀ kí ni ṣe ọ́ kí ni wọ́n náà ṣe bó o ní ẹ sá ku gbogbo ẹ̀ àmọ́ kò gbọ́dọ̀ bá lò tọ́ba wa di ní pé ilẹ̀ bá ti sú kò gbọ́dọ̀ dọ́dọ̀ ẹlòmíì máa fìyàwó tí ó sàn ọ̀dọ̀ rẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ obìnrin kò gbọ́dọ̀ rìnrìn àjò àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ tó fi lè rìnrìn àjò láì gba ìyọ̀ǹda ọkọ rẹ̀ ọ̀sẹ̀ lọ́n kò sì gbọdọ̀ dá rìnrìn àjò àyàfi kẹ́nìkan bẹ pẹ̀lú rẹ̀ nínú àwọn eléwọ rẹ̀ tí ò gbọdọ̀ fẹ́ lópin ìgbà tọkọ bá ti tẹ̀lé ọ ẹnìkan yóò bẹ pẹ̀lú rẹ̀ nínú àwọn ẹni tó pé ó dé ìwọ̀ fún láti fẹ́ ọ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ bàbá àbábúrò bàbá rẹ̀ àbẹ́gbọ́n bàbá rẹ̀ àbábúrò ìyá rẹ̀ àbẹ́gbọ́n ìyá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkọ tí ò sí kò gbọdọ̀ jálù ìyàwó rẹ̀ lójijì o kò gbọ́dọ̀ jálù ìyàwó rẹ̀ lójijì bí kò fòru wọlé yóò ti sọ fún ìyàwó rẹ̀ kó ń bọ̀ nítorí kí ìyàwó rẹ̀ náà kó lè bá túnra sí kó lè bá ti palẹ̀ má di ọkọ rẹ̀ ti ń bọ̀. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀bà lẹ́yìn náà adúpẹ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ wa kọ́lọ̀ wa sọ wọ́n ní. èso lẹ́sẹ̀ kan àbí kò ní ẹsẹ̀ tí ò sẹ́ ilé ìwọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. kò ní ẹsẹ̀ àlàyé rẹ̀ tó mọ̀. ṣáà àwọn àtúpalà rẹ̀ àyè ọ̀rọ̀ láti gbé ẹja gbìyànjú ká máa mú lò torí pé púpọ̀ lọ́sẹ̀ nílé ayé tá à ń ṣe láyé lónìí á rí pé tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ nǹkan tí ń bá wa sọ ó jìnà sí gédégédé ó jìnà sí gédégédé àfi ká gbìyànjú ká máa dára wa padà díẹ̀ díẹ̀ sójú ọ̀nà ká lè bàjẹ́ ni tí ó lẹ́sàn tó pọ̀ abẹ́lẹ́ ọkọ̀ dáhùn kó jẹ́ gbóńtà ń yíkọ́ lọ́njọ́ sí wa láǹfààní láyé àti ní ọ̀la àníkíyàmọ̀ bíbá ni a dúró sí ní alẹ́ tòní ẹ̀jẹ̀ á gbìyànjú ká pàdé àwọn olùmọ̀ lédè àsìkò yìí ní ọ̀nà àkọ́lọ́ sọ̀rọ̀ àjọlá lọ́wọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. so lẹ́sẹ̀ ká bí kò ní ẹsẹ̀ tí ò sẹ́ eléwọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. kò ní ẹsẹ̀ àlàyé rẹ̀ tó mọ̀. ṣáàlà tó bá àlàyé lóyún ń bọ̀ ká gbìyànjú ká fi láti gbé ẹja gbìyànjú ká máa mú lò torí pé púpọ̀ nínú sẹ̀mílẹ̀ ayé tá à ń ṣe láyé lónìí á rí pé tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ nǹkan tí wọ́n bá wa sọ ó jìnnà sí gédégédé ó jìnnà sí gédégédé àfi ká gbìyànjú ká máa dára wa padà díẹ̀díẹ̀ sójú ọ̀nà ká lè bàjẹ́ ẹni tí ó lẹ́sàn tó pọ̀ abẹ́lẹ́ ọkọ dáhùn kó jẹ́ gbogbo tá à ń gbọ́ yí kọ́lọ̀ jù sí wa láǹfààní láyé àti ní ọ̀la àní kíámà bíbá ẹni á dúró sí ní alẹ́ tò ní ẹ̀jẹ̀ á ká pàdé àwọn olùmọ̀wá dédé àsìkò yìí ní ọ̀la kọ́lọ̀ sọ̀wájú ọ̀la warahmatullahi wabarakatuh